ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára gbé yín ga fún oore ọ̀fẹ́ tí a ní láti jẹ́ alàyè àti láti rí àkókò oṣù ìrònúpìwàdà ọdún 2024 olúwa ẹ gba ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ olúwa bá wa sọ̀rọ̀ ẹ là wá lójú ẹ̀mí káwa kó lè máa wo ohun ìyanu nínú òfin mọ̀ yín ṣáájú ohun gbogbo mo kí ẹ̀yin ọmọ ọlọ́run lónìí pé a kó àkókò ńlá yìí mo dẹ̀ gbà ládùúrà tí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa láì gbà wá lákòókò kókó ọ̀rọ̀ wa lónìí ni ààwẹ̀ tí inú Ọlọ́run dùn sí a wo ààwẹ̀ gẹ́gẹ́ bí àkókò ìrònú pìwàdà àkókò ìsẹ́ra ẹni àkókò tí ara yìí tí à ń jẹ ní ìyà ká ba lè rí ojú rere Ọlọ́run tá a bá wá wò ó dájú sáká oríṣiríṣi ààwẹ̀ ló wà ààwẹ̀ ó kọjá àìjẹun ní àkókò ìrònú pìwàdà yìí a gbọ́dọ̀ ṣetán láti jẹ ara wa ní ìyà ká lè rí ojú rere Ọlọ́run gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ mi àwẹ̀ tí inú ọlọ́run dùn sí ó ń sọ fún wa nínú ìwé wòlíì àìsáyà orí kejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkẹta sí ìsàlẹ̀ ó ń béèrè lọ́wọ́ ó ní nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i gẹ́gẹ́ bí ọlọ́run torí kí ni àwa sì jẹ́ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ wa ní kíyèsí ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ń ṣe afẹ́ ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín kíyèsí ẹ̀yin ń gbàwẹ̀ fún ìjà àti àgàn àgàn àti lílù nípa ìkúùkù ìwà búburú ẹ má ṣe gbàwẹ̀ bí ọjọ́ yìí kí a lè gbọ́ ohùn yín lé òkè àwẹ̀ irú èyí ni mo wá bí verse five ọjọ́ tí ẹ̀yin jẹ ọkàn yín ní ìyà láti tẹ orí ba bíi koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀ ìwọ á pè èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún olúwa àwẹ̀ tí mo ti yàn kọ́ èyí irú àwẹ̀ tó ń béèrè ni a ó rí ní ẹsẹ̀ kẹfà ó ní àwẹ̀ tó ń béèrè ni láti tú ọ̀já láìṣòdodo láti tú ẹrù wíwo àti láti jẹ́ kí anilára lọ lọ́fẹ̀ẹ́ àti láti já gbogbo àjàgà ọlọ́run sọ fún wa pé àwẹ̀ tó ṣe ìtẹ́wọ́gbà tí òun béèrè lọ́wọ́ wa ó kọjá àìjẹun ohun tó sì ń fẹ́ ká mọ̀ ni pé àwẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ àkókò ìrẹ́ra ẹni sílẹ̀ pátápátá ó gbọ́dọ̀ jẹ́ àkókò tí ìgbàgbọ́ wa tó súnmọ́ etílé jùgbà tí a gbàgbọ́ lọ òun ló ṣe ń sọ fún wa ní ẹsẹ̀ kẹfà wípé ohun tó ń bèrè nínú àwẹ̀ àti nígbà tí ò kì í ṣe àwẹ̀ a gbọ́dọ̀ tú ọ̀já àìṣòdodo ìtumọ̀ rẹ̀ ni pé ní gbogbo ọ̀nà a gbọ́dọ̀ ṣe òtítọ́ a gbọ́dọ̀ ṣe ohun tó tà tèyí tó yẹ nídàkejì a gbọ́dọ̀ tú ẹrù wíwo sílẹ̀ àwọn tí a di àjàgàrù a gbọ́dọ̀ tú sílẹ̀ àti láti jẹ́ kí anilára kó lọ lọ́fẹ̀ẹ́ àti láti já gbogbo àjàgà irú àwẹ̀ tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa nìyí irú àwẹ̀ tó sì ṣe ìtẹ́wọ́gbà irú àwẹ̀ tó lè mú wa rí ojú rere ọlọ́run bákan náà ìwé Mátíù orí karùn ẹsẹ̀ ìkẹrìndínlógún Mátíù orí karùn ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ń sọ fún wa àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gba àwẹ̀ ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro àwọn tí ń ba ojú jẹ́ torí kí ó lè farahàn fún ènìyàn pé wọ́n ń gba àwẹ̀ ó ń sọ fún wa irú àwẹ̀ tọ́lọ́ ń béèrè kò dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí fajúro tá à ń pariwo kiri ìgboro ah àwẹ̀ ń gbò mí àwẹ̀ ń ṣe báyìí tó bá ti lè ṣerú eléyìí ó kàn ń fi ebi para rẹ ni kò ní ìtẹ́wọ́gbà irú àwẹ̀ tí ọlọ́run béèrè lọ́wọ́ wa òun láti sọ fún wa láti ṣe ìrànlọ́wọ́ fún aláìní láti tú ẹni tí ó wà nínú ìdè sílẹ̀ láti jẹ́ kí àwọn tí a níni lára ká jẹ́ kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́ ká má sì ṣe gba ìrú ẹrù lọ́wọ́ ẹnikẹ́ni ní orúkọ Jésù Kristi àwẹ̀ tí a ó gbà nínú ọdún yìí yóò ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ẹ̀mí ọlọ́run yóò sì máa bá wa gbé yóò kọjú sí ẹnì kọ̀ọ̀kan wa mo kí gbogbo wa lórílẹ̀‐èdè yìí ká jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa.